وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ọpẹ́ tọ́ sí ayin Allah subhanahu wa ta'ala ẹgẹ́ bí ó ṣe lẹ́tọ̀ láti yìí àjẹ́rí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rì pé anábi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run bá òjísí ọlọ́run bá ní alékún kí ọlọ́run bá àánú ọlọ́run bá kó mọ́ bá nábi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà àti wẹ́n kọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbìndà alqiyama ẹ̀rí ilé tí a ń bá lọ ọ̀rọ̀ nípa yíyan èèyàn lódì òun náà nìkan tí a ń gbìyànjú láti tàmálẹ̀ sí ìhàwó ní Islam kọ sí ọ̀rọ̀ yìí ojú wo ni Islam ló fi wo kama yẹ̀yà lódì kama yẹra lódì àti pé ọ̀nà wo ni ìyẹn lódì pín sí nínú Islam kí dẹ̀ ni gbèdéke ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà wọ̀nyí ìlànà wo ni Islam gbé kalẹ̀ fún ìkọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà tí a lè gbà yanra wa lódì àti pé alhajir walmahjur ẹni tí ó yẹn lódì àtẹni tí wọ́n yẹn lódì àkíní àwọn ìlànà tí wọ́n gbọ́dọ̀ rìn lórí nǹkan yìí wọ́n nìkan tí a ń gbéyẹ̀wò lọ a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé a dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá láti inú al-Qur'anul Karim tó fi rinlẹ̀ wípé ṣíṣe hajjúrù fúnra ẹni yíyan rẹ̀ ni lódì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àbí nítorí ọ̀rọ̀ ayé nǹkankan ni tí Allah subhanahu wa ta'ala tó gbé ìpìnlẹ̀ kalẹ̀ fún ìkankan ni tí Allah subhanahu wa ta'ala tí ó sì àlàyé náà al-Qur'an al-Karim lórí ẹ̀ tọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala sàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ àyé náà al-Qur'an al-Karim tọ́lọ̀ ń dẹ̀ fi ilé báyìí òun náà ni islam ni ó fara mọ́ ṣùgbọ́n ìkọ̀kan ló ní gbèdéke àsìkò tí islam gbé kalẹ̀ fún nǹkan yìí ṣùgbọ́kanáà mú hadithu wa látọ́dọ̀ anábi sallallahu alaihi wasallam a mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam wá tí ó ń fi ayin àwọn èèyàn lódì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àti káyìn àwọn èèyàn lódì nítorí ọ̀rọ̀ ayé ìkẹ́kẹ́ ni tí ṣẹ̀ríà gbà wọlé àwọn àhàdíìsì tá mú wáyé dẹ̀rí ó sàlàyé àwọn gbèdéke tí ó wà fún ìkọ̀kan nínú èèyàn lódì tí a ò fi ní jẹ́ aláṣejù lórí nǹkan yìí tá fi ní jẹ́ aláṣe ètò níbi ọ̀rọ̀ alhajj so a ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá lórí eléyìí báyìí nínú al-Qur'an àti nínú sunna bẹ́ẹ̀ a tún mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àsáàrù wá látọ̀dọ̀ àwọn salaful umma àwọn ẹni sáájú àwọn ẹni rí tí wọ́n ti kọjá lọ àwọn tí ọlọ́ọ̀bá Allah oríṣiríṣi àwọn ẹ̀rí tí ó wá látọ̀dọ̀ wọn lórí yíyàn lódì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àti báwọn náà ṣe báwọn èèyàn lò nígbàtí wọ́n wà nílé ayé pẹ̀lú yíyàn àwọn èèyàn lódì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtàrù yìí òun ni a ti mú wá lónìí inshallah kerim a a máa tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ níbi tí a bá dé lánàá ọ̀rọ̀ alimamu nawawi rahimallahu ta'ala òun náà ni a ń ka fọ́ra wa lánàá nígbàtí alimamu nawawi rahimallahu ta'ala tán sọ̀rọ̀ nípa hadithu abdullahi ibn mughaffal radiyallahu anhu wọ́n ní hadithu yìí fíhì wa munabidhi as-sunnah ومنابذي السنة مع العلم ومع العلم وأنه يجوز هجرانه دائما وني هو ننو حديث عبد الله بن مغفل ينيا وني بدا لودي àti àwọn pòkí káyàn wọn lódì orinlẹ̀ nínú hadisu Abdullah ibn Mughaffal wa munabizi as-sunna àti àwọn tí wọ́n tako sunna káyàn wọn lódì ó hàn nínú orinlẹ̀ nínú hadithu abdullahi ibn mughaffal ma'al ilm tó bá jẹ́ kí wọ́n nímọ̀ nípa nǹkan tí wọ́n ń ṣe yìí lẹ́yìn tí ìmọ̀ ti wá dé bá wọn lórí nǹkan tí wọ́n ṣe pé nǹkan yìí tako sunna táa fi ẹ̀rí hàn wọn wípé nǹkan tó ṣe yẹn tí ò dá ni tán bá tó wá ń ṣe nǹkan yẹn lẹ́yìn ìgbà tí ìmọ̀ ti dé wá bá wọn eléyìí báyìí rèé àáyàn wọn lódì nítorí ẹ̀ wa annahu yajuzu hijranuhu da'iman al-imam an-nawawi ní àti wípé ó tọ́ káyan irú àwọn èèyàn báyìí lódì káyan irú èèyàn báyìí lódì lọ gbére títí ó fi túbá wa anna an-nahya 'ani al-hijrani fawqa thalathati wa anna an-nahya fawqa wa anna an-nahya 'ani al-hijrani fawqa thalathati ayyam innama huwa fi man hajara li hadhi nafsihi wa ma'ayishi ad-dunya wani ìkọ̀fúnni tó wá lórí pé àwọn gbọ́dọ̀ yánra wa lódì kọjá ọjọ́ mẹ́ta eléyìí báyìí ó wá lórí ìyanra ẹni lódì nítorí àǹfààní ara ẹni lásán ni tí kẹ bá ṣe torí ẹ̀sìn tó bá yẹ pé nítorí àǹfààní ẹ̀mí ara wa là ń sì torí ẹ̀yàn lódì ṣẹ̀ríà fún wa nígbà láyé pé èèyàn lè yànyàn lódì nítorí àǹfààní ara rẹ̀ nítorí pé èèyàn ṣe aburú kan sí nínú nǹkan ayé bóyá wọ́n yẹn jẹ ni bóyá wọ́n fẹ̀tọ́ ẹ̀kan dùn ni bóyá wọ́n sábòsí fún ni wà máa áyíṣì dúnìyà gbogbo àwọn ìsẹ̀mí ayé wa tàbárẹ̀ yẹn kan tó bá tayọ àlà sí wa lórí ìsẹ̀mí ayé wa bóyá ó bú wa ni bóyá ó seríṣiríṣi àwọn nǹkan báyìí sísàkání wa èèyàn lè yẹn lódì ṣẹ̀ríà ìsìlámù fàyè gbà láti yẹn rẹ̀ níbẹ̀ lójì ṣùgbọ́n kò gbọ́dọ̀ ọjọ́ mẹ́ta alimamu nawawi wọ́n ní hadith tó gbé wá pé ká má yẹra wa lódì kọjọjọ́ mẹ́ta ó di tó bá ní ṣe pẹ̀lú àwọn nǹkan báyìí ni ó ń sọ ṣùgbọ́n yẹ pé èyàn yẹn nítorí ẹ̀sìn eré ìbáyìí a mọ èyàn lódì lọ ó tọ́ka mọ èyàn lódì lọ gbére ni kí tí ó fi túbá eléyìí ò ní gbèdéke ọjọ́ mẹ́ta nínú wọ́n ní wa amma ahlul bidai wa nahwuhum fa hijranuhum da'iman alimamu nawawi ni ṣùgbọ́n àwọn oníbídá àtàwọn tí wọ́n jọ wọ́n fahijranuhum da'iman yíyàn wọn lódì yóò ma lọ gbére ni wa hadha alhadithu mimma yu'ayyiduhu hadithu abdullahi ibn mughaffalu yìí nínú àwọn hadith tó sọpọ́tì ilé ìbáyìí ni àwọn hadith tí ó kún nǹkan yìí lọ́wọ́ ni tó pèpè sí wípé káyìn àwọn oníbídá lódí àtàwọn tó jọ bí irú wọn káyìn àwọn lódí yóò máa lọ gbére ni hadithu yìí ó fi nǹkan irinlẹ̀ ma'ana za'irin lahu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn hadithu mé tó tún jọ eléta ti mọ́wá sẹ́yìn ka hadithu káàbì ibn malik wa ghairi ẹgẹ́ bí hadithu káàbì ibn malik àtàwọn mé tó tún yàtọ̀ sí inú àwọn hadithu yíyìn àwọn pòkí ló dí àtàwọn tó bá jọ wọ́n yóò máa lọ gbére ni bẹ́ẹ̀ ni alimamu alhafiz ibn hajar al-Asqalani àwọn náà sọ pé ìgbàtàwọn náà sọ̀rọ̀ nípa hadithu abdullahi ibn mughaffal yìí wọ́n ni fil hadith o ń bẹ nínú hadithu abdullahi ibn mughaffal ta kàfúnra lánàá jawazu hijrani jawazu هجران من خالف السنة وترك كلامه جواز هجران من من خالف السنة وترك كلامه أم بنو حديث يا ìlẹ́tọ̀ pé kí áyàn lódì gbogbo ẹnikẹni tó bá yapa súnnà ó wà ní hadith yẹ kó lẹ́tọ̀ ká rú ẹni bẹ́ẹ̀ lódì wa tarki kalami bákan náà kí ká gbé ìmọ̀ bá sọ̀rọ̀ jù sílẹ̀ ká má bá sọ̀rọ̀ wala yadkhulu dhalika fi nahyi anil hajri fawqa thalathin wọ́n ní ọ̀rọ̀ yìí kò kó sínú ìkọ̀ fún ni nípa pé ká má yẹra olórí kọjọ ọjọ́ mẹ́ta fa innahu yata'allaqu biman hajara li hadhi nafsi torí pé ìkọ̀ fún ni tó wá lórí pé àgbọ̀rọ̀ yẹra lójì mẹ́ta òun wá nípa ìyẹn ẹni lódì lórí àǹfààní ẹ̀mí ara ẹni ni òun ní ṣe pẹ̀lú ìyànra ẹni lódì lórí ọ̀rọ̀ nǹkan ayé lórí ọ̀rọ̀ àǹfààní ẹ̀mí ara èèyàn tí èsì torí ẹ̀sìn òun nìyẹn ní ṣe pẹ̀lú ó ní ọgbọ́dọ̀ ọjọ́ mẹ́ta ṣùgbọ́n tó ni àbí káyan pòkí a kò ní gbèdéke a máa bá lọ ní títí tí ẹni táyàn lódì òun náà ni àlàyé tí alimamu nawawi rahimahullahu ta'ala àti alimamu ibn hajar al'asqalani tí wọ́n ṣe lórí hadithi yìí nígbà tí wọ́n ṣe sharhu hadithi yìí tí a bá lọ́wọ́ sharhu sahihi muslim títí alimamu nawawi yóò bọ́rọ̀ yìí bẹ́ bákan ta bá lọ́wọ́ fathul bari títí ibn hajar yóò bá àlàyé yìí bẹ́ sheikhul islam abul abbas ibn taimiyya rahimallahu ta'ala gbà tán sọ̀rọ̀ nípa alhajiru tán sọ̀rọ̀ nípa kayan lòdì wọ́n ní alhajiru shar'i naw'an alhajiru shar'iyyu naw'an kayan lòdì èlé tó bá shari'a mu kayan lòdì inú òfin shari'a ọ̀nà méjì ló pín sí káyẹ̀rẹ̀ lódì tí ó bá òfin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala mú tí ó takò òfin ọlọ́ọ̀bá ọ̀nà méjì ló pín sí wọ́n ni ahaduhuma bí ma'ana tarki lil munkarat hajjiru alákọ̀ọ́kọ́ òun náà ni kíyàn ó jẹ́ ọ̀rọ̀ ni o ó jẹ́ iṣẹ́ ni àbójáde sọ́kàn ni kágégbà nǹkan ìjú sílẹ̀ àhájúrò alákọ̀ọ́kọ́ nìyẹn wàtsáni bí máa nílò ẹ̀kọ́ bá ti àléhà ìran àhájúrò ẹlẹ́kejì òun náà ni kí a fìyà jẹyàn pẹ̀lú yíyàn lódì nítorí pé ó ń ṣe munkarot ó ń ṣe ẹ̀ṣẹ̀ tàbárẹni tó ń ṣe bídá àbárẹni tó ń ṣẹ̀ ó ń ṣe ẹ̀ṣẹ̀ kí a yẹrú ẹni báyìí lódì láti fi ìyà jẹ lórí àwọn munkarat tó ń ṣe yìí ó ní ìran hajjírò ẹlẹ́kejì wọ́n ní fannáwìl awwal ẹ̀rí ìran alákọ̀ọ́kọ́ nínú hajjírò ta mẹ́nu báyìí وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين الإمام ابن تيمية رحمه الله تعالى صحيح

eré anábì gúnrí kúrò lọ́dọ̀ wọn hatta yakhudu fi hadithin ghairi títí tí wọ́n fi bọ́ sínú ọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ọ̀rọ̀ burúkú tó ń sọ yìí wa imma yunsiyannaka shaytan ṣùgbọ́n àyí bá máa tí shaytan bá mú ìgbàgbé wá tó fi jòkó sáàrin wọn tó ti gbàgbé wípé eléyìí báyìí nǹkan tí ó dáa ni fala taq'ud ba'da dhikra ma'a al-qawmi adh-dhalimin ọlọ́wọ́ bá ní ò gbọ́dọ̀ jòkó lẹ́yìn tó bá ti rántí ní kéré tó bá ti rántí báyìí ò gbọ́dọ̀ jòkó pẹ̀lú àwọn ìjọ alábòsí má tí ṣetán bá gbà ọ lágbé tí ṣetán bá mọ́gbàgbé wá tó fi jòkó tì tó sọ pé وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم قال بني ní pàápàá a ti sọ̀kalẹ̀ lé lórí nínú tíra alkùránù kìrìm wípé tí ẹ bá gbọ́ àwọn ayọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ tí wọ́n dẹ̀ bí ń ṣe ẹ̀yẹ́ ọlọ́wọ́ bá ní ẹ kò gbọ́dọ̀ jókòó pẹ̀lú àwọn tẹ́ bá jòkó tí wọ́n nígbà yẹn tí wọ́n ń ṣe nǹkan yìí tẹ́ ògùn rí kó rọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá ní ẹ̀yin náà ti dìbí wọn nìyẹn nínú ìdájọ́ al-Imam Ibn Taymiyyah sọ a ò gbọ́dọ̀ máa gán ní a ò gbọ́dọ̀ máa wà níbi aburú lè ghairi hajjá tí kẹ bá yẹ pé bukata kan tó ní agbára ló mú àwọn bẹ́ alimẹ́bìnú tèmíyà máa sàlẹ̀ bukata tó lè mú àwọn bẹ́ wọ́n ni mithlu qawmi yashrabuna al-khamr wọ́n ni fún bí àpẹẹrẹ tabara وقوم دعوا إلى وليمة فيها خمر وزمر àbí àwọn èèyàn kan tí wọ́n pèpè lọ síbi wàlímà ibi àpèjẹ tó jẹ́ pé ọtí wà níbi àpèjẹ yẹn orin sì wà ń bẹ̀ alimam ibn Taymiyyah sọ pé la yujibu da'watahum wa amsalu dhalik irú àwọn èèyàn tó bá ń ṣerú nǹkan yìí a gbọ́dọ̀ dáhùn a gbọ́dọ̀ dáhùn ìpèpè wọn sí àpèjẹ yìí a gbọ́dọ̀ a gbọ́dọ̀ dáhùn ìpèpè wọn àtàwọn tó bá tó jọba nínú àwọn tó ń ṣèbàjẹ́ bí khilafi man hadara indahu lil inkari alayhim aw hadara bi ghairi wọ́n ní yàtọ̀ fẹ́ tó jẹ́ sí wípé òun lọ bá wọn ó wà ó lọ bá wọn níbi tẹ́tí ń sàbúrú yìí lè ní kí á rí àríyìn nítorí kọ́fẹ́ lọ takò wọn ni hájà tó lè múyàn wà ń bẹ̀ nìyẹn hájà yẹn ni pé kíyàn lọ bẹ̀ nítorí kọ́fẹ́ lọ takò aburú tán ṣe yẹn aw bi àwọn alágbára ni wọ́n jẹ́ nípa sí kò rí bí júra rẹ̀ tó fi padà wá wà ní irú ayé yẹn pẹ̀lú pé wọ́n jẹ́ ń pápé túláàsì ó gbọ́dọ̀ wà láyé yẹn ni irú àwọn nǹkan yìí ni àwọn nǹkan tó lè mú èèyàn wà ń bẹ̀ tí èèyàn dẹ̀ ní ní ẹ̀ṣẹ̀ lórí pé èèyàn wà ń bẹ̀ aláwọ̀kọ́ tó bá yẹ pé èèyàn lọ síbẹ̀ láti lọ takọ àwọn tí ń saburú yẹn láti lọ kọ ìbàjẹ́ yẹn fún wọn ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ sí pé wọ́n jẹ́ yẹn ń pa ni èèyàn ní kápá lórí àwọn tí wọ́n jẹ́ ń pa tó mú yẹn pẹ̀lú tipátipá láti wà nínú ìjòkó yẹn wàlìháàdà yóò kọ́ọ̀lù alimọ́bìnrin tẹ́bí à sọ pé nítorí ẹ̀nà fi mọ́ sọ pé hadirul munkar kafa'ili ẹni tí ó bá wà pẹ̀ ẹni tó bá wà níbi tó ti ń sàbúrú irú ẹni bẹ́ẹ̀ dáa gẹ́gẹ́ ẹni tí ń sàbúrú náà ni ìdájọ́ kan náà ni wọ́n jọ gbà wàfil hadith wọ́n ni ó wà nínú hadithu anábi sallallahu alaihi wasallam anábi sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó jẹ́ gbẹ̀rẹ̀ qiyama fala yajisu ala ma'idatin yushrabu 'alayha al-khamr irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ jókòó sí orí àga ìjókòó jẹun gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó a mọ̀ gbọ́rọ̀ jù kó sórí àga yẹn ilé báyìí ni àwọn afáàsúnnà ma ń gbọ́yé tán bá rí ilé oúnjẹ tàbí ta ọtí wọ́n ta ọtí ilé oúnjẹ yẹn oúnjẹ làwọn fẹ́ lọ jẹ́ ń bẹ̀ ò kéde pọ́ tí o ṣùgbọ́n torí ẹ̀wọ̀n ní lọ́bẹ̀ ògédé pé wọ́n ta ọtí ń bẹ̀ yóò mú wa jìnà sírò àwọn àyíyàn tura nabi sallallahu alaihi wasallam man kana yu'minu billahi wal yawmil akhir fala yajlisu ala ma'idati yushrabu 'alayha al-khamr gbogbo ẹni yóò tó bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run bá tọ́jọ́ gbẹ̀rẹ̀ al-qiyama irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jòkó sórí àga ìjẹun tí wọ́n mú tí níbẹ̀ wọ́n wa hadha al-ajru min jinsi hajru al-insan min jinsi hajri al-insan nafsahu an fi'li al-munkarat wa hadha al-hajru من جنس هجر الإنسان نفسه عن فعل المنكرات كما قال صلى الله عليه وسلم ونيرو هجر تاسوي وني هجر تاسوي ونينو هجر تين الشيفون مياراري عن فعل المنكرات كرو نبي سيسي عوان إنكتي أجي أبرو كما قال صلى الله عليه وسلم أجي بي أنا صلى الله عليه وسلم يقول المهاجر من هاجر ما naha الله عنه. ẹni تي a lè pè lẹ́ni tí ṣe hijira tí ṣe hajiru òun náà ni ẹni tó bá yàn lódì gbogbo nǹkan tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ̀ fún wa ẹni tó bá pa nǹkan yẹn tì ẹni tó bá sá fún gbogbo àwọn nǹkan yẹn tó jìnà sí àwọn nǹkan yẹn òun ni almuhajir almuhajiru man hajara ma naha an wani wa min hadha albab nínú báàbù ta wàyí náà nínú báàbù hajjiru òun náà ni alhijiratu min dari kufri ila dari islam ọ̀rọ̀ hajjiru náà ni òun náà ni kíyàn ṣe ìrìn àjò kúrò ní ìlú àwọn kèfèrí kúrò nílùú kèfèrí lọ sínú islam ọ̀rọ̀ hajjiru ló débẹ̀ alhijiratu min dari kufri ila dari islam ila dari islam wal iman ká ṣe hijira kúrò nínú ìlú kèfèrí lọ sí ká ṣe ìrìnàjò kúrò nínú kèfèrí lọ sínú ìlú islam lọ sínú ìlú iman nínú ran hajjiru lọ́wà fa'inahu hajjirun lilmakom bainal kafirin wal munafiqin alladhina la yumakkinunahu min fi'li ma amara Allah bihi wa min hadha qawluhu ta'ala warrujz fahjur wani irú hajiru tawi òun náà ni hajjurun lil maqam kíyàn yí àyè kan lódì hajjurun lil maqami bayna al kafirina wal munafiqin kíyàn yí ìmá gbé àárín àwọn kèfèrí àtàwọn almunafiqun kíyàn yí lódì alladhina la yumakkinunahu min fi'li ma amara Allahu bihi àwọn tí wọ́n ní jẹ́ báyẹ̀ láyè láti ṣe nǹkan tọ́lọ̀bà lè kẹ́lá tó pa láṣẹ ومن هذا قوله تعالى ونننو إليه باي أونا نقول ونبى الله سبحانه وتعالى لنجل للوري والرجز فهجر ونبى الله سبحانه وتعالى قال النبي لا شك قسي هجر فون àwọn òsà tí àwọn èèyàn sìn lẹ́yìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àti gbogbo àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ àwọn iṣẹ́ burúkú ọlọ́ọ̀bà Allah òun náà ni hajjúrù tó ní ṣe pẹ̀lú kíyàn gbé àwọn tarkul munkarot kíyàn gbé gbogbo àwọn ìwà bàjẹ́ jù sílẹ̀ kíyàn sí hajjúrù fún àwọn iṣẹ́ aburú tí wọ́n ní àwọn ẹ̀rí lórí ẹ̀ òun láti mú wáyìn

a padà ṣàlàyé eléyìí ní inshallah kerim lẹ́ ìfọ́síwẹ́wẹ́ òun gẹ́gẹ́ níbi tí àlàyé ti ma tó ti ma fẹ̀jú díẹ̀ nítorí pé àìgbàgbọ́ yé eléyìí láwùjọ wa ó jẹ́ ya máa sí ọ̀rọ̀ hajjiru gbọ́ so ó ma sí hajjiru ń gbà míì nítorí àti dáàbòbò ẹ̀sìn rẹ̀ kẹ́sìn èèyàn má kí ẹ̀sìn yàn kó má bà dìdàkúdà tó ti bẹ̀rẹ̀ àwọn yóò súnmọ́ gbógun ti yàn bí ẹni pé nǹkan tí yàn ń ṣe bí ẹni pé nǹkan tí ó burú nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni ìran ẹlẹ́ẹ̀kejì ni hajjiru ilé tó yàn ṣe nítorí pé yàn lẹ́lẹ́ kọ́ man yuzhiru al-munkarat ni káyàn lódì kápá gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe aburú láṣe hàn tó ń fi aburú hàn ká yẹrú àwọn bẹ́ẹ̀ lódì kápá wọ́n tì yuhjaru yuhjaru hatta yatuba minha kama hajara an-nabiy sallallahu alaihi wasallam ath-thalathata alladhina khulifu hatta anzala Allahu tawbatahum wọ́n ní ká òun náà ní ká yẹn gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe aburú tí bá ń ṣe hàn tí bá ń fi aburú hàn ká yẹn rú ẹ

àyà kalẹ̀ pé òun ti gba túbá wọn tọ́lọ̀ fi sọ kalẹ̀ ni so ilé báyìí ní ẹ̀rí wípé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe mú ń kẹrù láti hàn ó jẹ́ bídá ní o ó jẹ́ kúfùrù ní o ó jẹ́ ẹ̀ṣẹ̀ ni a ma yẹrú àwọn èèyàn báyìí lódì títí tó fi túbá kún bí mú ń kẹrù wọn ni wọ́n hàn Ànábì sallallahu alaihi wasallam yà àwọn mẹ́ta yìí lódì nígbà tí ó hàn látọ̀dọ̀ wọn gbígbé jihad tó jẹ́ ọ̀ranyàn lé wọn lórí tó jẹ́ ọ̀ranyàn lé wọn lórí tó yẹ pé ọ̀ranyàn ẹnìkọ̀ọ̀kan ni tí tí ṣe àwọn kawò tí ẹsẹ̀ dànù fún àwọn míì tí ò bá ṣe ọ̀ràn jihad tó yẹ pé gbogbo ẹ̀zùrù kankan láì ní àwíjàre kankan tó bá ṣẹ̀rí àmú tó lè mọ́mú wọn lọ sí ibi jihadu yìí ìgbà tó ń ṣe nǹkan yìí Ànábì sallallahu alaihi wasallam yàn wọ́n lórí tọ́lọ̀ bá rí ká fìgbà táwọ́ bá wọn wọ́n ni walam yahjur man azhara al-khayra wa in kana munafiqan Ànábì sallallahu wa in kana munafiqan bó tilẹ̀ jẹ́ sí pé munafiki ni aláburú ni in fa burú pamọ́ in fòrè hàn ni anábi sallallahu alaihi wasallam òyìn wọn lórí torí pé oore lẹ́yìn sáfihàn àwọn tán fi múnkẹ́rù hàn tó yẹ pé wọ́n wà sínsíà wọ́n jẹ́ mùsùlùmí gidi tí wọ́n fi múnkẹ́rù hàn tí èsẹ pé wọ́n fi oore wọ́n fi aburú pamọ́ wọ́n fòrè hàn nígbà tó yẹ pé wọ́n ti fa burú hàn yẹn anábi sallallahu alaihi wasallam ó ṣe hajjúrù fún wọn àwọn tó wá fi aburú pamọ́ tán fi oore hàn nígbàtà ti fa burú pamọ́ yẹn tó ẹ́kọ́ rẹ̀ náà fi hàn yẹn Ànábì sallallahu alaihi wasallam sí hajjúrù fún wa ó túnmà sí pé nǹkan táwọn èèyàn bá fi hàn sí wa òun láfi bá wọn lò nǹkan tá bá rí nípa àwọn èèyàn náà láfi bá wọn lò tó bá yẹ pé wọ́n fi aburú hàn á bá wọn lò gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe bá Ka'b Malik àti Mu'awiyah ibn bá nàbí ṣe bá wọn lò náà láti máa bá gbogbo ẹnikẹ́ tó bá fi múnkàrù hàn bá sì máa bá lórí ṣùgbọ́n tó bá fi aburú pamọ́ tó fóorí hàn síwa aburú rẹ̀ hàn síwa orí làwá ń rí irú ẹni báyìí rèé bá nàbí ṣe bá wọn mùnàfikú nìyẹn lò tí wọ́n fi orí hàn sánàbí tán faburú pamọ́ yẹn lábá wọn lò wọ́n ní fahúnà tánàbí ṣe fún wọn ní báyìí yípo pé ànábì fi fìyà jẹ wọn lọ́wà eré náà ń pè ní alhajiru ta'ziri òun náà ń pè ní alhajiru at-ta'jibi alhajiru ta'ziri at-ta'jibi ìyẹn lódì nítorí pé afẹ́ fìyà jẹ afẹ́ fara ní afẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ afẹ́ jẹ́ kó mọ̀ ipa burú ní ṣe kó lè bá kúrò bí aburú yẹn kó lè bá padà sí dáadáa kó lè padà sí bí dáadáa wàtàzírù yakúrù liman zọ́hàrọ̀ minhu tarkul wajibat a máa ń ṣe ìdíyàjẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ìgbé àwọn ọ̀ràn yẹ̀jù sílẹ̀ bá ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ wà fílùl muharramat bákan náà tó tún jẹ́ sí pé ìṣe àwọn nǹkan tọ́nà ẹgẹ́ bí ẹni tó gbé gẹ́gẹ́ bí ká gbẹ̀rùn jù sílẹ̀ sẹ pé wájìbù ní ká kírun ẹni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ rẹ̀ irú ẹni báyìí tí ó ti hàn lọ́dọ̀ rẹ̀ tarkul wajibati ni àwọn tarkul wajibati minal wajibati ìgbé ìkan nínú àwọn ọ̀ràn yẹn jù sílẹ̀ nìyẹn ààyàn rú ẹni bẹ́ẹ̀ lódì والتظاهر والتظاهر بالمظالم والفواحش abeke ya ma hàn pẹ̀lú àwọn ìbàjẹ́ pẹ̀lú àwọn nǹkan àbòsí kí a máa fi nǹkan yẹn hàn wàdáì ilẹ̀ albídáì àti gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń pèpè sí bídá wàdáì ilẹ̀ albídáì mukhalifati kìtàbì wà súnnà gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń pèpè sí bídá ilé tó tako kìtàbà ti súnnà wà ìjìmáì sálàfil umma tó dẹ̀ tako ìpanupọ̀ àwọn ẹni rẹ̀ sáájú allati zahara annaha bid'un láwọn nǹkan tó hàn pé bídíà lélẹ́yìn gbogbo nǹkan tí bá ń fi rú ẹ̀hàn a sì hajjúrù fún àwọn èèyàn báyìí wa hadha haqiqatu qawli man qala min as-salaf wal a'immati anna ad-du'ata ila al-bid'i la tuqbalu shahadatuhum wa la yusalla khalfahum alima ibn taymiya sọ ọ̀rọ̀ táwọn sálàfù sọ àwọn asíwájú ẹ̀sìn wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùpẹ̀pẹ̀ lọ sí dídá ẹ tí bá ń pẹ̀pẹ̀ lọ sí bí àdádá lẹ́sìn látòkùbalù ṣahadatuhum nínú hajjiru tá ṣe fún wọn ni pé irú àwọn ọmọ yìí a ò ní ma gba ìjẹ́rìí wọn nígbà tó bá wá jẹ́rìí lórí ọ̀rọ̀ kan a nígbà wọlé a yẹ pẹ̀rẹ̀ wọn a ṣe hajjiru fún a nígbà ìjẹ́rìí wọn wọlé torí pé kò sí májẹ̀mú tá a mọ́ fi ń gba ìjẹ́rìí lára wọn nínú àwọn èèyàn tá gba ìjẹ́rìí wọn tá gba wọ́n gbọ́dọ̀ jẹ́ tó dúró dédé nẹ́sìn so ní bídí àdẹ̀ ní kò sí àdáàlà fún alimambiri tèmi àsọ pé torí àwọn sálàfù wọ́n fi sọ yí pé a ò ní máa gba ìjẹ́rí gbogbo ẹ̀ríkẹ́ tí bá ń pè lọ sí bídá wà láyé sọ́lá khalfahum kódà tó bá ń kírun à ní kírun lẹ́yìn wọn tó bá ń sáájú kírun à ní kírun lẹ́yìn wọn wà láyé bẹ́ẹ̀ ni a ò ní ṣe kíni a ò ní fún wọn wa fẹ́

ẹni tí ó kúrú lọ sí ibi díà àti ẹ̀wọ̀n òfin mú ń kẹrù hàn so nítorí àwọn àfáà máa ń ṣe yàtọ̀ láàrin ẹni tí ó pèpè lọ sí ibi díà àti tí ó kúrú lọ sí ibi díà lẹ́yànà du'ata azharul munkarat tó kọ́ wọn tí ń pèpè yẹn fa innahu laysa sharran min al-munafiqin irú ẹni báyìí ò burú jù àwọn mùnáfikì lọ tó ń ti bẹ́ ànábì sallallahu alaihi wasallam nítorí pé àwọn mùnáfikù ní wọ́n fi aburú tí wọ́n náà pamọ́ táwọn sì burú jù oníbídí àti fi bídí rẹ̀ pamọ́ lọ tó ń ti bẹ́ ànábì òyìn wọn lódì àwọn wọ̀nyí ò sì burú jù àwọn mùnáfikù ní lọ alladhina kana nabiyyu sallallahu alaihi wasallam yaqbalu alaniyatahum àwọn tó yẹ́pá nẹ́bí sallallahu alaihi wasallam máa ń gba gbangba wọn bọ́n

dáadáa lẹ́ fi hàn wá ẹ̀ dáadáa ńlá mọ̀ fi bá yín lò aburú tẹ́ fi pamọ́ yẹn tẹ́ fi hàn wá yẹn tẹ́ jẹ́ ká mọ̀ yẹn tẹ́ pèpè sí tẹ́ gbé hàn yẹn ọlọ́run bá mọ̀ àwa náà mọ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ti fi hàn yẹn tẹ́ ti pèpè sí yẹn kò sẹ́ni kankan tí ó tẹ̀lé yín lórí ẹ̀ nǹkan yẹ gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe bídíà tí ò fi bídíà yẹn hàn tí ò pèpè sí irú ẹni bẹ́ẹ̀ ti yẹpẹrẹ in tí ń ṣe yẹn yóò padà kú láìpẹ́ ni afa ikú rẹ̀ ní tí ń ṣe yẹn náà ò ní fi kú torí pé gbogbo tí yẹn bá ń ṣe láyé tí ò bá ti pèpè síbẹ̀ nǹkan yẹ ẹ̀mí rẹ̀ ò lè gùn nǹkan yóò padà kú ni so nítorí ẹ̀lànàbí sallallahu alaihi wasallam a máa fi kọ̀kọ́ wọn ti sọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala gbangba tí wọ́n fi hàn sán nabi sallallahu alaihi wasallam náà ànábì wọ́n fi ń bá wọn lò tí wọ́n ti pa nabi sallallahu alaihi wasallam makọ̀kọ́ wọn yìí ànábì ma ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn almunafiqun yìí ولهذا جاء ẹni tí ń ṣe walakin idha u'linat falam tunkar darrat al-amma ṣùgbọ́n táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa gbé ẹ̀ṣẹ̀ síta tán polongo ẹ̀ṣẹ̀ tán fún ẹ̀ṣẹ̀ ká falam tunkar táà wá takò wọn táà takò ẹ̀ṣẹ̀ yẹn darrat al-amma yóò kó ìnira bá gbogbo èèyàn ni wa dhalika li anna sallallahu alaihi wasallam qala eléyìí báyìí rí bẹ́ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé inna an-nasa idha ra'aw al-munkar wa lam yughayyiruhu táwọn èèyàn bá ti rí múnkàrù tó hàn láwùjọ báyìí tán wá yí padà kan yí aburú yẹn padà sí dáadáa aw shaka an ya'ummahumullahu bi'iqabin minhu láìpẹ́ láì jìnà Ọlọ́run bá lè kéré ó fi ìyà rẹ̀ kárí gbogbo wọn pátá ó ni tó gbá nẹ́bí sọ́lọ́sọ́ àmì ní gbogbo àkíbà táwọn èèyàn bá ti rí aburú láwùjọ tí wọ́n wá yí aburú yẹn padà kẹ́kọ̀ọ́ láìpẹ́ láì jìnà aburú yẹn padà kó bá gbogbo wọn wáta ọlọ́run bá lékẹ́ lọ padà fìyà kárí gbogbo wọn yẹn ni ọ̀nà tí ó fi padà kó bá gbogbo wọn nìyẹn bẹ̀tí nígbà tán ṣe tán ṣe pamọ́ táwò mọ̀ tán fi ń pamọ́ nígbà tá àti mọ̀ yẹn gbangba tí wọ́n fi hàn wá ní dáadáa yẹn tí ń lọ láwùjọ yẹn pé kí dáadáa sá ti lọ láwùjọ kásì máa pèpè sí dáadáa àwọn aláburú náà rẹ̀ wọn bá máa sàbúrú wọn kọ̀kọ̀ tẹ́nìkọ̀ orí wọn tó bá jẹ́ pé dáadáa ni wọ́n ṣe ń gbangba dáadáa tá a fẹ́ kọ́ láwùjọ náà ní rinlẹ̀ alhamdulillah kọ̀kọ̀ wọn á filẹ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà tó nímọ̀ nípa kọ̀kọ̀ wọn yẹn yóò bá wọn lò pẹ̀lú kọ̀kọ̀ wọn tó hàn sí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yẹn ṣé gbangba ni pé kí àwùjọ sá ti mọ́ kọ́mọ́ sí múnkàrù láwùjọ eré lọ pàtàkì sáwà lódìmọ̀gbà tí a bá ti wá rí múnkàrù ẹyọkan láwùjọ báyìí á tètè gbógun ti gan tí múnkàrù yóò fi yí padà sí ma'ruf tí ó fi yí padà sí dáadáa so ló jẹ́ pé iṣẹ́ dáwà ni pé iṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́ọ̀bá ni láti yí gbogbo aburú tí ń bẹ láwùjọ padà ká lè pèpè tako nǹkan yẹn kó jẹ́ pé dáadáa ni ó mọ̀ rinlẹ̀ láwùjọ nítorí ẹ̀ náà ni jihadu náà lọ́nà ọba nìjẹ́lá fi ṣe lófin láti lè yí aburú padà sí dáadáa ni kó fi bá jẹ́ sí pé dáadáa ni káwọn èèyàn lè bá mọ̀ wà nú oore so gbogbo akígbà tàà bá ti ń rí aburú báyìí anábi sallallahu alaihi wasallam sọ pé inna nasa idha ra'aw al-munkar dájájú tí àwọn èèyàn bá rí aburú wa lam yughayyiruhu tán wá yí aburú yẹn padà tán tako aw shaka an ya'ummahum Allahu ó jọ ọ̀rọ̀ èèyàn ká takò bí khilafil bàtínà yàtọ̀ sí àwọn aburú tó pamọ́ fàyínà ikú bá ta àlà sọ̀híbi ha kọ́ọ̀sọ̀ ìyá rẹ̀ lórí ẹni tí ń ṣe nìkan lórí ẹni tí ń ṣe náà ni ó ma gbogbo aburú tó pamọ́ aburú yẹn ìyá rẹ̀ ò lè kò lè bọ́sọ̀dọ̀ ẹlòmí ẹni tí ń ṣe òun nìkan náà ni ó dáyà rẹ̀ jẹ tó bá jẹ́ pé lọ́dáyà rẹ̀ jẹ bá ti ké fún ọ tó bá ti gbọ́ tó ń ṣe pamọ́ òun jọ aburú ṣe ń kọ̀rọ̀ àbí ṣe bá wọ̀ ó sì gbé hàn gbangba àwa ti lágbára débi pé ìwọ́gan fúnra rẹ̀ gan ò lè gbé aburú yẹn síta mọ́ ó sì ń ṣe ń kọ̀rọ̀ ẹnìkan ò mọ̀ àwa sì ń takọ aburú ò gbé jáde ìwọ ló jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala àwọn ò ní jìyà rẹ̀ torí pé tọ́nà ọba nìkan fẹ́ káwa ṣe náà ní ká ti alhamdulillah pé àwa fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ni ó dájí ya àbúrú so ìwọ ni ó daji ya àbúrú ẹ̀ tó ń ṣe ń kọ́rọ̀ yẹn wọ́n ni wa hadha alhajiru yakhtalifu bi ikhtilafi alhajirina min quwwatihi wa dha'fihi wa qillatihi wa kathratihi fa inna almaqsud bihi zajru almahjur wa ta'dibuhu wa ruju' al'ammati an mithli halihi fa in kanat almaslahatu fi dhalika rajiha bihaythu yufdi hajruhu ila dha'fi sharri وخفيته كان مشروعا وإن كان المهجور وغيره لا يرتدع بذلك بل يزيد الشر والهاجر ضعيف بحيث تكون مصدة ذلك راجحة على مصلحته لم يشرع الهجر Al-Imam Ibn Taymiyyah sọ pé wọ́n ní torí lọ́fi jẹ́ sí pé irú hajjúrù tí a ń sọ yìí alhajjúrù tàdíbi àtàzírí hajjúrù tàà ń ṣe fún yẹn nítorí pa afẹ́fi kọ́ lẹ́kọ̀ọ́ afẹ́fi fìyà jẹ yakhtalifu bi ikhtilafi al-hajirin ó máa ń yàtọ̀tọ̀ síra wọn ó máa ń yàtọ̀tọ̀ yóò máa jẹ́ kí hajjúrù yẹn máa yàtọ̀tọ̀ síra wọn fi quwwatihim ibo ni wọ́n ti máa yàtọ̀ ó ní pé ǹjẹ́ àwọn tó fẹ́yàn lódì gan ṣe lágbára ṣe ní agbára wa da'fihim àbọ́lẹ̀ ni wọ́n ìtumọ̀ rẹ̀ ni pé irú hajjúrù tàbí kọ́yàn lẹ́kọ̀ọ́ yìí nígbà tá bá ẹ̀kọ́ yìí ó lápa lára rẹ̀ hajjúrù ta fẹ́ ṣe fún yóò kó nira bá nítorí pé agbára ń bẹ lọ́wọ́ wa a ní bùkátà sí oló ní bùkátà sí wa irú hajjúrù báyìí irú àwọn tán bá rí báyìí nínú àwọn alhajjúrù nínú àwọn tán fẹ́ yẹn lódì àwọn ọmọ sí hajjúrù nígbàtí wọ́n bá ti rí pé irú kò rí làwọn wà wàdọ́ àfihì ṣùgbọ́n àwọn ẹni yóò ní ní kò ní lápálá rẹ̀ ẹni yóò tí ẹ̀ ní mọ̀ pé wọ́n ṣe hajjúrù fóhun alimabinu tèmi a sọ pé irú àwọn bẹ́ẹ̀ wọn ní wulẹ̀ sí hajjúrù wàkílátihìn wàkàtúrátihìn ó ní ṣe pẹ̀lú pé ṣé wọ́n pọ̀ ni àwọn tó fẹ́ ṣe hajjúrù fún yàn wọ́n pọ̀ ni àbí wọ́n kéré nígbà tó bá yẹ pé wọ́n pọ̀ a jẹ́ sí pé tó bá panu pọ̀ láti ṣe hajjúrù fún àwọn tó kéré ni wọn ní rígbé sí ayé ṣe kó rọ̀ wọn lọ́rùn láì ní bùkátà sáwọn tó pọ̀ yẹn wọ́n ma ní bùkátà sí wọn ṣúgbàtẹ́ tí wá pọ̀ jù wọn lọ yẹn ẹfúnlẹ̀ mọ́ wọn nítorí pé kí wọ́n lè ju aburú ọmọ wọn lẹ̀ wọ́kín láti hìn ṣùgbọ́n tó wá ní pé wọ́n kéré tẹ́ ẹ bá ní ẹ̀yin tẹ́ fàínà maksúdà bíhì wọ́n nítorí pé èròǹgbà wa gan àfojúsùn ṣẹ̀ríyà lórí ká ṣe hajjúrù fáwọn èèyàn òun náà ni zájúrù lájú òun náà ni ká ṣe káì ká fi ìyà jẹ ẹni tá yíyà lódì ká lè kúrò bí ẹsẹ̀ nítorí àfojúsùn ṣẹ̀ríyà lórí ká ṣe hajjúrù fún èèyàn gan nìyẹn tàbí dẹ́yẹ sí tàbí fúnlẹ̀ mọ́ yẹn afẹ́jẹ́ káwọn èèyàn kúrò níbi nǹkan yẹn ni pé tán bá rírù ìyà tó jẹ́ irú fúnlẹ̀ mọ́ tí ó bá irú nira tí a fi kàn àwọn náà ó lè kú mẹ́ pé é tàbá serú nǹkan yìí sẹ́bára ó ṣe ní àwa náà rí èrò àfojúsùn ṣẹ̀ríyà tó fi díka sí hajjiru nìyẹn fa in kanat al maslahatu fi dhalika rajiha tó bá jẹ́ wípé àǹfààní tó wà níbi ká ṣe hajjiru fún èèyàn tó bá yẹ pé òun ló fẹsẹ̀ rinlẹ̀ jù òun ló tẹ̀sùn wọn jù haithu yufdi hajruhu ila dhafi shar lábàlá wípé ìyẹn níyẹn lódì yóò padà lọ lídì sí pé kí aburú padà lẹ láwùjọ maslaha nìyẹn maslaha ni pé tó bá yẹ pé ta bá yẹn níyẹn lódì aburú rẹ̀ ó padà lẹ láwùjọ aburú yóò nídi tó lágbára láwùjọ mọ́ bákanáà aburú yóò padà di tó fúyẹ́ kana mashru'an a jẹ́ pé irú hajjúrù yẹn ó bá ṣẹ̀ríà mu ẹ̀rẹ́ jẹ́ ká wò ó sùn alimọ́bùnú tèmí rahimahullahu ta'ala sọ pé gbogbo hajjúrù tí yẹn bá ṣe fún yẹn tó bá jẹ́ pé ta bá ní ká ṣe hajjúrù yẹn fún aburú rẹ̀ tí ń pèpè sí yẹn àbáburú yẹn tí ń ṣe yẹn yóò padà di ya lẹ àǹfààní ti wà ń bí ájírù yẹn nìyẹn ṣẹ́rí maslaha eléyìí tí máa padà wá sàlàyé gangan nìyẹn inṣàlọ́l kẹrìm tó pé ibi tí a ń lọ gan lórí ọ̀rọ̀ hajjiru nìyẹn pé jirasatul masalih wal mafasid káwo maslaha níbi hajjiru àbí káwo mafsada káwo ìyẹn ni pé àǹfààní wo ni hajjiru fẹ́ ṣe fún ẹ̀sìn islam àǹfààní wo ni hajjiru fẹ́ ṣe fún fẹ́ni tí ń ṣe hajjiru fún àti pé aburú wo ni hajjúrù fẹ́ ṣe fún islam aburu wo ni hajjúrù fẹ́ ṣe fún àwùjọ aburú wo lájúrù fẹ́ ṣe fẹ́ni tán sí hajjúrù fún òun náà ń pè ní almaslahatu walmafsada kéèṣe aburú ti kéèṣe maslaha àǹfààní ara tiwa tó bá ní àwọ̀ maslaha níbi ọ̀rọ̀ hajjúrù àwọ̀ mafsada ni pé kí ni àǹfààní tí ẹ̀sìn fẹ́ rí níbi hajjúrù tó ṣe níbi yẹn ìyẹn ni tí ń ṣe aburú lódì tó ń yẹn lódì kí láǹfààní tẹ́sì fẹ́ jẹ́ mbẹ̀ kí láǹfààní tẹ́sì fẹ́ rí mbẹ̀ kí láǹfààní táwùjọ ìfẹ́ rí mbẹ̀ kò yí báyìí sí bákan náà kí ni ìnira tó lè bá ẹ̀sìn látara nǹkan yẹn òun in tán pè ní maslaha nìyẹn Al-Imam Ibn Taymiyyah rahimahullah ta'ala sálàyé léyìí tó tọ́ pé tó bá ti jẹ́ sí pé tábá yẹn ẹni yẹn lódì ìyẹn lódì ó padà lọ lídìí sí pé káburú rẹ̀ padà lẹ́ láwùjọ aburú rẹ̀ lágbára mọ́ abúrú yóò dẹ̀ di nǹkan tó pamọ́ maslaha ti wà níbi hajjírù yẹn ni hajjírù yẹn ti bá ṣẹ̀ríà mu ni wa in kana al-mahjur wa ghayruhu la yartadi' bi dhalik ṣùgbọ́n ní padà jáwọ́n bí ìbàjẹ́ tó wọ́n ṣe tá bóyẹ̀ ní pé aburú tó padà máa lékún sí ni aburú padà tó máa lékó sí ni walhajiru dọ̀ífù ẹni tí ó fẹ́ ṣe ájírù rẹ̀ ẹni tó lẹ́ni ó lẹ́kò lágbára láwùjọ bí haizu takúnù mafsada tó dhalika rajihatan ala maslahatihi lílẹ̀ tó jẹ́ sí wípé aburú tí ó padà ṣẹlẹ̀ níbi hajírù yẹn yóò padà pé irú hajírù yìí kò bá ṣẹ̀rí àmúniyàn بل يكون التأليف لبعض الناس أنفع بل يكون التأليف لبعض الناس أنفع من الهجر والهجر لبعض الناس أنفع من التأليف الإمام ابن سبيع صحيح بي كفا وين كمرا كسيف مرا فوا واقا كان وين يمن سنفا نجو كاسي هجر فوا لنبامي والهجر لبعض الناس أنفع من التأليف ká sì yan àwọn èèyàn kan lódì ńgbà míì òun ló sàǹfààní ju káfà àwọn mara lọ eléyìí báyìí ni ọ̀rọ̀ al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n wá mú hadith wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam wọ́n mú hadith wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam bóyá kí n ka hadith na mú wá hadith láti mọ̀ náà ni wọ́n ni wa li hadha sallallahu alaihi wasallam yata'allafu qauman wa yahjuru qauman akharin wọ́n ní torí ẹ̀lùjẹ́ pé ànábì sallallahu alaihi wasallam fa àwọn èèyàn kan mara ó sì yin àwọn èèyàn míì lódì wa qad takunu al-mu'allafatu qulubuhum ashar hala àrẹ́bìta àwọn tánàbí ń fa ojú wọn mára yìí wọ́n burú ní ìṣesí ọ̀rọ̀ wọn burú nínú ẹ̀sìn ju àwọn tí ànẹ́bì yẹn lódì lọ tó ti bẹ́ ànẹ́bì wà máa fa ojú wúrú àwọn èyàn mára tó ti pé aláburú ni wọ́n aburú wọn gan ju àwọn tánàbí ń ṣe tó yàn lódì lọ ẹ̀kọ́ tí a rí kọ́nvà ní pé sẹ́ríkàṣe hajjúrù fún yẹn ò túmọ̀ sí pé a nífẹ̀ẹ́ nìyẹn kódà a nífẹ̀ẹ́ rẹ̀ gan la hajjúrù fún bákan na ká sí ájìrù fún yàn kò túmọ̀ sí wípé ẹni tá ń sí ájìrù fún yẹn ipò rẹ̀ lọ́dọ̀ wa burú jẹ ní tá sí ájìrù fún lọ eléyìí báyìí nínú àwọn nǹkan tí mò ń gbọ́ nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tó nìyẹn tí ẹ àwọn kan wọn ní sí ájìrù fún pásítọ̀ wọn sí ẹtọ́ lọ àìmọ̀kan nìyẹn ẹ tí ń kàfàrọ wọn ní pẹ̀lú ṣe sí ẹ̀ẹ̀kan sọ lẹ́nu ní àìmọ̀kan nìyẹn ẹni tàà ṣe hajjúrù fún a lè nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ ẹni tàà ṣe hajjúrù fún lọ ẹ̀rí mi sallallahu alaihi wasallam ànábì lò ní alimọ́mùrì tèmi àsọ wípé ó lè jẹ́ sí pé kódà àwọn tánàbí ń fa ẹ̀mí wọn mọ́ra tánàbí ń ṣe dáadáa sí tánàbí ń tújú ká pẹ̀lú wọn ó lè jẹ́ pọ̀ ọ̀rọ̀ wọn gan burú nú ẹ̀sìn jù àwọn tánà mi ṣe hajjúrù fún lọ wà lẹ́rìí lórí ilé ìbáyìí kama anna salasata lezina khulifu kanu khayro min asali almu'allafati qulubu kanu khayro min asali fi ashairihim فكانت المصلحة الدينية في قلوبهم Naam Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹ̀wọ́n ní ló fi jẹ́ sí pé àwọn mẹ́ta tí wọ́n sá ogun Tabuk tánàbí sallallahu alaihi wasallam níyàn lódì wọ́n lóore min akthari mu'allafati qulubuhum bó sì yẹ kó wá nìyẹn wọ́n lóore ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ànábì fa ẹ̀mí wọn mọ́ra lọ tí wọ́n lọ sójú ogun yẹn tánàbí sì fa ẹ̀mí wọn mọ́ra àwọn mẹ́ta tí Ànábì yàn lódì yẹn lóore jà wọn tánàbí fa ẹ̀mí wọn mọ́ra yẹn lọ walakin ulaika kanu sadatan muta'in àmọ́ nǹkan tá nàbí fà wọ́n mara ó ní pé àwọn wọ̀nyí rẹ̀ olórí ni wọ́n olórí ni wọ́n tí àwọn èèyàn ń tẹ̀lé fi ashairihim láàrin àwọn ìjọ wọn olórí ni wọ́n táwọn èèyàn tẹ̀lé wọn fakanatil maslahatu diniyatu fi ta'lifi qulubihim àǹfààní wà ń bẹ níbi àǹfààní ń bẹ nínú ẹ̀sìn àǹfààní ẹ̀sìn ń bẹ níbi apàrú àwọn bẹ́ẹ̀ mọ́ra nítorí kálì rẹ̀sìn fi rinlẹ̀ wà áúlá ìkánù mùmìnì àwọn tánàbí sí yẹn lódí mùmìnì sí làwọn ẹ̀dàkùn sí mùmìnì ọ̀wá dájú àwọn mùnàfikún tó ẹbẹ́ kèfèrí ni wọ́n tánàbí sí ń fẹ́ mi àwọn kèfèrí mara lọ ẹ̀dàkùn ẹwú ilé báyìí sìn ẹwú ọ̀rọ̀ ìmọ̀ tí alìmọ́bìnrin tèmi àtúnfàjáde pé ìgbàmí ìrẹ́ ẹlẹ́lẹ́mọ́ mùmìnì kódà tẹ́ẹ̀mọ̀ yẹn lórí tẹ́ẹ̀ ní dáhùn sálámà rẹ̀ tẹ́ẹ̀sì ní bá sọ̀rọ̀ tó ń ti bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì rí kèfèrí tẹ́ẹ̀sì sí wíká sí ìkan nínú àwọn brọ́dà ni mo gbọ́ kó sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ n sáré yẹn bí tí mo dé yìí ìgbà tí mo ń gbọ́rọ̀ yẹn èmi ò mọ̀ pé brọ́dà kan ló sọ èmi rò pé ta ló tún wá sọ̀rọ̀ yìí alhamdulillah lálẹ́ ọjọ́ tí mo gbọ́rọ̀ yẹn náà ni mo padà wá mọ ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó sọ̀rọ̀ yẹn ó padà wá sàlàyé fún bí àwọn olùn sọ̀rọ̀ yìí pé wọ́n bi ẹni ẹlẹ́rìí wípé tó bá rí pásítọ̀ tí ń bọ̀ àtòníbídà tí ń bọ̀ ta ní ó gbẹ̀rù lọ́wọ́ wọn náà méjèèjì ọwá ní òun ó gbẹ̀rù lọ́wọ́ pásítọ̀ òun ó kò ní bídá alẹ́ wọn tó sí ń bẹ̀ nítorí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wallahi ni ọmọ tó sọ̀rọ̀ yẹn alẹ́ ọjọ́ yẹn kódà ní nǹkan bí after 10 lálẹ́ ọjọ́ yẹn lè méjèṣẹ́ mẹ́ tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn mú yẹ̀ ṣe ń gbọ́ nígbàtẹ́ni for the first time yẹn alhamdulillah ìgbà táwa ń darí madrasa bọ̀ lálẹ́ lẹ́ni tó wá sọ̀rọ̀ yẹn sọ fún pé ah, òun sọ̀rọ̀ yẹn mo ní ẹ̀ẹ́ alhamdulillah mẹ́ tó sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ so ẹni ẹwà ń bèèrè àwọn ìdájọ́ lórí ẹmúsáwàdá lóhùn ó wá di ọjọ́ kejì ẹnìkan tó wá bèèrè ìdájọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ mi wá ní sórí Luke kí n sàlàyé kí nìkan fún ẹ mo ní ẹni tó sọ̀rọ̀ yẹn it could be right ó lè right lórí ọ̀rọ̀ tó sọ mo ní ṣùgbọ́n ẹni tí ń dáhùn ẹni tí ń ṣe rọ́dù fọ́rọ̀ yẹn làákàyè níbi ń ṣe rọ́dù kìí sẹ̀rí nígbà ń fi ọpọlọ àtẹjọ́ bí ń ṣe rọ́dù kò kìí sẹ̀rí mo wá ní nǹkan tó lè fi ráìtì ni pé tí a bá rí oníbídá ń tó ń gbógun ti ẹ̀sìn ó ń gbógun ti ẹ̀sìn mo ní alákọ̀ọ́kọ́ ni pé àwọn èèyàn yìí ni ó mọ̀ sọ fáwọn èèyàn wípé tọmọ ya yín bá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá ní ojú méjì ẹ bá gbọ́ yé síbi tó dáa àbí ẹ̀kọ́ ni kódà wọ́n ma tẹnumọ́ kódà very recent pé tọmọ ya yín bá sọ̀rọ̀ tó bá lójú méjì ojú kan tó dáa ojú kejì tí ó da ọ̀rọ̀ tó yìí ṣe tó yìí sọ yẹn ṣe gbọ́yé sọ́nà méjèèjì ẹ bá gbọ́yé sọ́nà tó da sẹ́ńpọ̀rọ̀ ọ̀rọ̀ tó da nítòótọ́ bẹ̀tí lórí tí wọ́n wá lò pẹ̀lú ẹni tó ń ṣe rọ́dù fún yìí ó yẹ jẹ́ pàwọn yóò máa sọ̀rọ̀ tó ń ti bẹ́ àwọn olóyìn tó máa ṣe nǹkan tí ó takò ọ̀rọ̀ tó ń sọ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله وقال يا أيها الذين آمنوا لما, لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون انتهى لسي كلتين صو موني اوكي tó bá yẹ kí wọ́n fẹ́ bá ọmọ ìyá wọn tó sọ̀rọ̀ yìí wá mahmadu tó dá fọ́rọ̀ yẹn ni wọ́n sọ pé oníbídíà ní kírísítẹ̀nì ní àwọn méjì wá ń bọ̀ ọwá lóhun ó gbẹ̀rù lọ kírísítẹ̀nì òun kò rí bídíà lẹ̀ òkè tó bá yẹ pé oníbídíà yẹn tó bá yẹ pé bídíà tó gbé jáde kó ní ìsìlámù ní ńkọ́

tó sì ń fúnlẹ̀ máyàn ìyẹn lè má gbẹ̀rù lọ́wọ́ rẹ̀ tí ó sì gbẹ̀rù lọ́wọ́ kèfèrí torí pé kí ló dé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń gbógun ti ẹ̀sìn tí bá ti ń fúnlẹ̀ mọ́ wa ìbálò táàbà lò yóò ní agbára kèfèrí sì rẹ̀ tí ò bá ti gbógun ti wa ọ̀rọ̀ ni la yanhakumullahu anil ànílẹ̀fínà lámìkọtìlúkùn fi dì nípa àwọn kèfèrí tí wọ́n gbógun tì yín nínú ẹ̀sìn tán báyín jà wọ́n báyín jàjẹ̀ ẹ̀sìn wà lámìkùrìjúkùn mìndíyàríkùn bẹ́ẹ̀ ni wọ́n léyín jáde kú ònú léyín a ń tẹ́bà rúhùn ọlọ́run ló wọ̀kọ̀ fún ìkẹsẹ̀ dáadáa sí wọn nínú dáadáa tí yẹn lè ṣeré sí wọn ní pé tó bá jágbà kí yẹn gbẹ̀rù lọ́wọ́ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wà tó wa yukhrijukum min diyarikum ẹ̀ntẹ̀bàrúhùn abẹ́ẹ̀kọ́ ni àwọn tọ́nà ọba àlékẹ́lá ń kọ̀ fún yín pé kẹ́ẹ̀mọ́ ṣe dáadáa sí òun làwọn tó jẹ́ sí pé wọ́n ń gbógun tì nínú ẹ̀sìn wọ́n sì ń lé jáde kó ń lé tabarú ní bídíà nísìn tí ń lé onísúnnà jáde kó ń lé ìsìn gbógun tì ó wá ń bọ̀ ó gbẹ́rù dání oníbídíà ní kódà kò gbé jáde kó ní Islam kèfèrí tí sì ń ba mùsùlùmí láyé kódà bọ́yá lé wọn gan lábí ń ṣe halkọ̀ kò sì gbógun ti Islam níkan bá kúfùrú tí ẹ lọ ni àwọn méjì wá gbẹ́rù dání ta ni máa lọ́wọ́ rẹ̀ jama'a ẹ̀dàkùn torí ọlọ́run bá ẹwọ làákàyè tẹ́ni tí fi ń dájú ẹ̀sìn ẹwọ bẹ́ẹ̀ sì sí lọ ẹ̀rí mi gbọ́ yìí ok anẹ́bì sọ́lọ́sàm ní ń fa ojú àwọn kèfèrí mara yìí àwọn almunafikun abdullahi salulu ogun tó ń tí bí anábi sallallahu alaihi wasallam ilẹ̀ sálámà sáwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí anábi òdẹ̀ bá wọn sọ̀rọ̀ káàbùbùn máàlìkì ní táwọn bá kírun tánà tánà ìbá tó bá yíjú kẹ́yìn báyìí òun fẹ́ mọ́mà jẹ́ kójú àwọn àtàrẹ́bì máa ṣe mẹ́rin anábi ó sì máa gbójú kò fóun kò ní fẹ́ kójú àwọn ṣe mẹ́rin tó ń báyẹ̀ sálámà òun wo ẹran anábi òun rí pẹ́ anábi ó mẹ́kọ̀ dáhùn sálámà yí tó wá túmọ̀ sí pé ẹ̀yà jabata ìtọ́lá ara yìí ní ìta ń ṣe yìí jabata wàláì àwọn èèyàn ti fẹ́ràn gama fi làákà ìsẹ̀sìn yìí ẹnu ẹlòmí sí dùn ẹ̀rọ pé nǹkan gidi ní sọ ni yóò tó máa rẹ́rìn yóò tó máa sí yẹyẹ so kọ́lọ̀ bá kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó ṣàánú wa so àwọn èrè yìí bá yìí rẹ̀ àìnímọ̀ nípa ẹ̀sìn ló máa ń fa kíyàn máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ti pín yìnkìn báyìí àwọn ọ̀rọ̀ tó ti yín lọ́rùn àwọn ọ̀rọ̀ tí ilẹ̀ ti mọ́ bá báyìí so àwọn nǹkan yìí rẹ̀ àwọn nǹkan tó máa ń káyàn lára ni ṣẹ́wọ́n nǹkan tí alìmọ́ bínú tèmi rahimahullahu ta'ala ń sọ pé ìyẹn lè máa ṣe hajjúrù fún yàn kí yàn sì máa fa ọkà àwọn kan mara kí a máa fojú wọn mara tó ìjẹ́pá wọn tẹ́ ń fa ojú wọn mara yẹn ìṣesí tí wọ́n

adẹ́bìnrin onímòmìnì adẹ́bìnrin mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́sẹ̀ àrẹ́gbàrà sọ fún pé òun a máa pín nǹkan gbà mí tó wọ́n máa fún àwọn èèyàn kan tó wọ́n ní fún èèyàn kan tó ìjẹ́pẹ́ ni tó wọ́n fún yẹn ó lóore lọ́dọ̀ òun nífẹ̀ẹ́ ìjà wọn tó wọ́n fún ní nǹkan lọ kí ló fà tó rẹ́ lẹ́bí ti mọ̀ pé eléyìí rẹ̀ ẹ̀mí rẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn tí ń bá fún gan òun lọ́fà nígbà tí wọ́n dé lójogun Hunain tánàbí ń pín nǹkan tí wọ́n gbébọ̀ lójogun Hunain àwọn al-Aqrabun Habis àtàwọn yòókù rẹ̀ tó yẹ pé mu'allafatu qulubuhum ni àwọn tánàbí ń fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn ni anábì ń fún wọn ní tọ́pọ̀ lójú ogun anábì sì fi àwọn sọ̀hábà tí ọkàn wọn ti rinlẹ̀ tó yẹ pé ó ti mọ̀ pé wọ́n ní kọ̀nà lọ́bá ní ànẹ́bí ò sí dédé pẹ̀lú nǹkan tó ń pín yìí ó sì rí máa fáwọn lè ní irú tó fún ẹ̀kọ́ ma fáwà ní kéèkèé ṣẹ̀kú mùnáfíkí ní tẹ́lẹ̀ <laughs> irú àìgbọ́ nǹkan ni máa ń sún wọn débẹ̀ ìgbà míì rèé ẹ lè máa gbógun ti yàn tẹ́ máa fúnlẹ̀ mọ́ tó ìjẹ́pẹ́ ni ẹ lóore lọ́dọ̀ yín ju ẹni tí ẹ fúnlẹ̀ mọ́ lọ wọ́n máa ní ẹ ẹ kódà tán bá rá àwọn Yahudi àwọn ìnàsọ́rọ́ wọn fẹ́yìn sí wọn tán bá rá àwọn àfúnjú pọ̀ wàláì wọ́n lè ṣe bẹ́ẹ̀ ìwọ́lẹ̀ sí òye kò túmọ̀ sí pé kò túmọ̀ sí wọ́n nífẹ̀ẹ́ àwọn ìyẹn ju àwọn mùsùlùmí yẹn lọ kò túmọ̀ sí pé àwọn ìyẹn lóore lọ́dọ̀ wọn jà àwọn mùsùlùmí yẹn lọ ẹ̀rí mi gbọ́ yé báyìí sí kò túmọ̀ sí bẹ́ẹ̀ ẹn gbọ́dá nígbà tí mo ń gbà ní ìkan tàjọ kẹ́kọ̀ọ́ tàjọ kọ́ súnà lọ́dọ̀ jàbàtá nígbà tàbá ń lọ wá pàdé mi níbi tó so láwọn nǹkan yìí láwọn nǹkan tá gbọ́dọ̀ gbọ́yé dáadáa síwájú ká tó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn nǹkan tá gbọ́dọ̀ gbọ́yé nìyẹn inshallah kerim ibi iná láti padà tún bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ torí pé ó ti wá dé ojú ibi tí ọ̀rọ̀ hajjúrù ti ní tó ti ṣé a rí maslaha ńbẹ̀ àbá ní maslaha ńbẹ̀ se mafsada wà ńbẹ̀ ṣé àìrìn dáadáa wà ńbẹ̀ fẹ́ sìn àbí aburú lọ́wọ́ ńbẹ̀ fẹ́ sìn ṣé rí maslaha àti mafsada yẹn àwọn èèyàn ò mọ ìtànpè ní maslaha gan wọn mọ ìtànpè ní mafsada gan àwọn yóò rò pé àǹfààní ara tí wọn òun ni maslaha àbí mafsada ẹ̀tí ọ̀nà sáma ìsìn wọn àmọ́ yí pé maslaha ní gangan ni maslaha tí ó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹ̀tí ọ̀nà sáma ìsìn ó níṣe pẹ̀lú ẹ̀sìn àbó níṣe pẹ̀lú àwùjọ òun gẹ́gẹ́ ni maslaha kìí ṣe maslaha ara ti ẹ ẹ̀hẹ́n kí àwọn èèyàn ní tẹ̀lé mímọ́ àwọn èèyàn ní gbọ́rọ̀ mímọ́ àwọn èèyàn ní nífẹ̀ẹ́ mímọ́ òun kọ́ ni maslaha kódà maslaha taláwò àǹfààní taláwò láàrin tán sí hajjúrù fún kìí ṣe àǹfààní ara tẹ́ni ẹ̀ tí kìí bá ṣe àǹfààní ẹ̀sìn rẹ̀ àǹfààní ẹ̀sìn rẹ̀ la wò pé nǹkan yìí ṣé yóò lékún nínú ẹ̀sìn àbí yóò tún mú ya pò kíìsí tẹ́mẹ́ kan tó bá mú yàn ya pò kíìsí kí ló dé táàmù wá ṣe fún ṣe pé pípapá tún ti ọmọ ìyá wa lọ síbi tí aburú rẹ̀ kéré àtúnsọ́ di púpọ̀ mọ́ra wọn yẹn tó tó bá ní àwò maslahatul mahju àǹfààní ẹni tá a fẹ́ yàn lódì ó ní wípé ǹjẹ́ tá a bá sí hajjúrù fún sí aburú now bákan náà tó wò wípé sí aburú rẹ̀ ó lẹ láwùjọ yóò padà pamọ́ ni àbí bá rí pàbúrú rẹ̀ ó lẹ wallahi a ma a ṣe kíni tó ń ti bẹ́ a ṣe hajjúrò fún kódà wọn ọba àmà sórí kankan ṣùgbọ́n aburú rẹ̀ yẹn yóò sá padà di yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ó ti tó wa maslaha ti wà bẹ́ẹ̀ pé ó padà di ẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ rẹ̀ ò sì ní padà ní àǹfà kò ní maslaha ti bẹ́ sí ń bẹ̀ ẹ̀sìn ọ̀nà sàmà ìsìn Al-Ibrahimi bàbá dáadáa yìí ọ̀rọ̀ wọn kan bẹ tí wọ́n sọ nígbàtà ń sọ̀rọ̀ nípa àsìgbọ́ àwọn èèyàn nípa ká máa ṣe ìkẹ́ ká máa takò àwọn èèyàn nígbàtà bá ń sàbúrú Ibrahimi bàbá yìí ni lau an sọfa kùsùnwùnà àwọn tí ń bá wa jà àwọn oníjà wa àwọn olódì wa tó bá yìí wọ́n fẹ́ ṣe déédé wọ́n fẹ́ ṣe dọ́gbandọ́gba pẹ̀lú wa ni la'alimu anna inkarana alaihim huwa dalilu wọ́n bá mọ̀ wípé títakò tá ń takò wọ́n yẹn ẹ̀rí wípé ìjọmọ̀ ẹ̀yà wa ìjọmọ̀ wa pẹ̀lú wọ́n rinlẹ̀ ni ìjọmọ̀ ẹ̀yà tí ń bẹ láàrin wa làfí ń takò wọ́n wọ́n tó bá ipẹ́ bá ronú dáadáa tán sì fẹ́ ṣe pẹ̀lú wa wọn bá mọ̀ pé títakò wọ́n tá ń takò wọ́n yẹn ó ń jẹ́ ẹ̀rí ẹ̀rí ni wípé ìjọmọ̀ ẹ̀yà sì wà láàrin wa pẹ̀lú wọn bal dalilu sidqina fi hadhihi al-ukhuwa wọ́n ní kódà gan rèé oní ọmọ jẹ́ ẹ̀rí wípé òdodo ni ìjọmọ̀ ẹ̀yà tí a ní ń bẹ láàrin wa ìjọmọ̀ ìyá òdodo ni oníọmọ̀ jẹ́ kó yá pé kìí ṣe ìjọmọ̀ ìyá orí ahán lásán ìjọmọ̀ ìyá tó rinlẹ̀ ní pé à ń fẹ́ àlìjẹ́nà fún wọn adẹ̀fẹ́kán lákún obìnrin láfí ń takò wọn lórí aburúkan sí ẹ̀kẹ́lẹ̀ padà falawulam yakunu ikhwanana fi din ṣéèkì nítorí pé tó yìí àbá ah, ti máa takò wọ́n lórí ẹ̀ torí pé wọn kí ń sọ ọmọ yàwá nú ẹ̀sìn so kẹ́sìn takò wọ́n bẹ́ ká ní ká máa ṣe kẹ́sìn ní ká máa ṣe kankan máa ṣe kò lè yàwá lẹ́nu torí pé wọn kí ń sọ ọmọ yàwá nú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà dínà lẹ́vì àwùjọba àlẹ́yìn ànúnkìrọ̀ múnkàrù wújìbọ̀ àlẹ́yìn jẹ̀míhàn ó dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan yìí lọ́ràn lé gbogbo wa lórí so ṣe kìí jẹ́ kó yáyé pé ìtakò àwọn ọmọ ìyá wa tá ń takò wọ́n yìí ìṣe hajjúrù fáwọn ọmọ ìyá wa tá ń hajjúrù fún wọ̀nyí rẹ̀ ara ẹ̀rí ni wípé ìjọmọ̀ ìyá tí ń bẹ láàrin wa pẹ̀lú wọn ló jẹ́ ká máa ṣe ó sì ń jẹ́ ẹ̀rí wípé ìjọmọ̀ ìyá òdodo ni kìí ṣe ìjọmọ̀ ìyá ẹnu lásán tá fẹnu wí tí kò dọ́kan wa tó yẹ sí pé ìjọmọ̀ ìyá mùnáfìkí ni tàbá rí wọn tó ń tì sínú kòtò báyìí tá rí wọn tó ń kán máa ṣe tó lè ba alkiyama wọn jẹ́ báyìí á sì máa wọ́n ra wọn fẹ́yìn sí wọn náà irú irú ṣe sí ẹ̀làwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ kẹrí wọn lórí ìbàjẹ́ kẹrí wọn lórí gẹ̀rẹ́ kẹ mọ́ wà fójú pọ̀ sí wọn kẹ sì máa fẹ́yìn náà tẹ́ bá ti ń fójú pọ̀ sí wọn tẹ́ ń kọ̀ fún ni dákun pamítì eré tó sí yóò dá o eré tó sọ yóò dá àwọn èèyàn wọ́n sì máa ríyàn nínú ẹni tí wàhálà rẹ̀ pọ̀ kò yí báyìí sí so eléyìí báyìí náà ni nǹkan tí a fẹ́ gbìyànjú àti sàlàyé lónìí inshallah kerim tó bá di ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ al-Imam Ibn so ká lè gbàgbóye kí náà ń pè ní al-maslahatul haqiqiyya wal-maslahatul wahmiyya àǹfààní òdodo gangan tí ṣẹ̀ríà àwọn àwọn àǹfààní táwọn èèyàn kan rò pa àǹfààní ni tí ó sáǹfààní bẹnu ṣẹ̀rí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn èèyàn kan pè láǹfààní lórí ara wọn bákan náà a sì yàtọ̀ láàrin alhajiru rikọ́ì hajiru tí yẹn ń ṣe láti dáàbòbò ẹ̀sìn ara rẹ̀ láti sọ ẹ̀sìn ara rẹ̀ àti alhajiru tàdíbí ibona ti ma wo maslaha ibona ti ma wo mafsada ẹ̀ tí ọ̀nà sáma ń ṣe because àwọn èèyàn kẹ̀ da gbogbo hajiru papọ̀ ni

tó bá dìbí al'ajiru tàdìbí ibẹ̀ láti wá wo maslahatul mahjur àti alhajiri papọ̀ àti maslaha tó jẹ́ pé maslaha tẹ̀sìn gẹ́gẹ́ ni tí è sí maslaha ìfẹ́nú ara wa kò tí ìbá ń sìn ṣùgbọ́n àwọn nǹkan yìí láwọn nǹkan tí a padà wá gbéyàwó gan nítorí pé níbi gan láwọn èèyàn ti ń sí ọ̀rọ̀ hajjiru lò níbi àìgbàgbọ́ yé ìtànpè ní maslaha àti mafsada àti ìran hajjiru ti ń bẹ ibẹ̀ láwọn tí ń sàṣejù níbi hajjiru ti ń sàṣejù ibẹ̀ làwọn tí ń sàṣètò níbi ájùbù tí sàṣètò so a fi ká gbọ́ ní iye dáadáa so ká lè bá wà ní orí wasatiyya lórí ọ̀rọ̀ hajjiru nítorí pé ṣe rí ọ̀rọ̀ al-ghuluw al-ifrat wa tafrit gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá ní mọ́ wọ́k àṣejù àtàṣètò níbi irun ìyẹn lè sàṣejù níbi irun ìyẹn lè sàṣètò níbi àwẹ̀ ìyẹn lè sàṣejù níbi àwẹ̀ ìyẹn lè sàṣètò kódà níbi dáwà ni ló tán bá fún yàn ẹ kàn sọ àwọn nǹkan tí a fi máa ṣe jù àtàṣe tó ní torí pé ẹ lè discuss gbogbo ẹ̀tọ́ yẹn kò sí ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn tẹ́ẹ̀ ti gbọ́dọ̀ apply ọ̀rọ̀ wàsàtúyà gbogbo alámọ̀rí ẹ̀sìn lẹ́sì gbọ́dọ̀ mọ́lú ọ̀rọ̀ wàsàtúyà lẹ́sì gbọ́dọ̀ máa sá fàṣe jù ń bẹ̀ lẹ́sì gbọ́dọ̀ máa sá fún àṣètò ń bẹ̀ kò tí ì bá ń sìn kí wá sí àwọn àbámọ́ jẹ́ pé kì í ṣe àṣejù ní táwọn èèyàn bá ń rò pàṣe jù ni kì í ṣe ètò ní táwọn èèyàn bá ń gbọ́ láṣe ètò nínú làákàyè wọn àṣejù ní tí kìtàbà ti súnnà bá pè láṣejù kódà lójú tí ẹkọ̀ bá dàbí àṣẹ ètò àṣẹ ètò sì nìkan tí kìtàbà ti súnnà bá ń pè láṣẹ ètò kódà lójú tí ẹkọ̀ bá dàbí àṣẹ jù nítorí pọ́lọ̀ wà lẹ́kẹ́ láwò fi àwọn òṣùwọ̀n tábùmọ̀ màṣẹ jù àti àṣẹ ètò kò fi kò fi kò gbé sórí ìfẹ́nú àwọn èèyàn tó bá gbé sórí ìfẹ́nú àti làákàyàwó èèyàn ni in tí ó ma jáṣe jù lọ́dọ̀ ìjọsìn máa jáse tó lọ́dọ̀ tèmi lè jẹ́ àṣejù lọ́dọ̀ tí ẹ torí pé àdámọ̀ wáyà tọ̀tọ̀ síra wa tó jẹ́ báyìí sìn àfikọ́ jẹ́ pé ẹ̀sìn ni ó máa define àṣejù regulate maslaha àti masada tó jẹ́ ni maslaha tẹ́ ń wò àwà rí pé maslaha ara ti ẹ tí wọ́n lè fílẹ̀ tálùú mọ̀ yóò sì sinmi tí nǹkan ò sì ní ní mí lẹ́yìn rẹ̀ ẹ̀tọ́nà sàmàtí wọ́n lè fílẹ̀ tẹ́sìn òsì ní bàjẹ́ wàá máa pè yẹn ní maslaha fáwa kò sẹ́ni tí ó gbàrú yẹn ní maslaha kò yí báyìí sìn so maslaha gẹ́gẹ́ ni maslaha ẹ̀sìn nítorí ẹ̀rí àwọn àfáàdìdì kọ dídí tíra tí wọ́n fi ṣe bí rọ́sàtùl maslaha àti gbogbo àwọn masọ́líhù tí mo sọ yìí òun ló ní àwọn bọ̀wábí tàbí ma almasọ́líhù àkíkíyà àti àwọn masọ́líhù wàhmíyà àti almasọ́líhù mọ̀sálà gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ní àwọn bọ̀wábí tó ẹ̀ ó kàn ní bọ́ síbi ọ̀rọ̀ maslaha kó kàn bẹ̀rẹ̀ sí máa define maslaha pẹ̀lú fẹ́nu rẹ̀ ó sì ní bọ́ síbi ọ̀rọ̀ mọ́sádà kó bẹ̀rẹ̀ sí máa wọ́n pẹ̀lú fẹ́nu rẹ̀ ẹ̀tí ọ̀nà sáwọn so a fi sabilillahi wa tí a ń gbà so kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kí a ó bùkún kọ̀kan wa um, lórí fi sabilillahi makán tún rọ̀ wá díẹ̀ so bóyá tí ọlọ́ba Allah subhanahu wa ta'ala bá kádà pé kí ọ̀rọ̀ yìí kó dé tí gbọ́ àwọn tí ọlọ́ba Allah subhanahu wa ta'ala bá lè ní kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún dáwà so àwọn irinṣẹ́ tí a ń lò ní báyìí àwọn irinṣẹ́ yẹn ó ti bàjẹ́ gan ó ti bàjẹ́ gidi gan nígbà yìí sọ ó dẹ̀ ti pẹ́ tí a ti ń gbìyànjú láti bèèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọmọ ìyá tí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala bá bùkún eré báyìí ìpè wọ́n sí dáadáa náà ni tó bá yẹ pé Allah subhanahu wa ta'ala bá yọ̀ǹda bẹ́ẹ̀ fún wa láti rí ṣe lọ́dọ̀ wa láìsí pé à ń ni wallahi òun ló dájú òun làwa náà ṣùgbọ́n gbà tí ó yẹ pé ọlọ́mọba ò ní kí ó jáde látọ̀dọ̀ wa wọ́n láti wò kí a jẹ́ kí ó dé tí gba àwọn ọmọ ìyá tí ọlọ́mà lọ subhanahu wa bùkún tí wọ́n dẹ̀ fi ṣe dáadáa so ẹ wo spíkà tí a ń lò yẹn so lánàá ó wà nú àwọn nǹkan tí ò jẹ́ ká tètè rí lẹ́kṣọ̀ bẹ̀rẹ̀ lánàá yìí sẹ̀tí ọ̀nà so lónìí náà the same thing náà ni so spíkà yẹn ti ẹyọ kan péré náà tó kú tá ń so tẹ bá wo so ẹ rí i pé ó ti lálàsí ó ti bàjẹ́ yíba yín síso ọ àwọn speakers tó wà nínú ẹ̀ méjèèjì ó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti kú lára ilé tí wọ́n so wọ́n mọ́ ilé gẹ́ ti sọ́ra rẹ̀ lẹ̀ gbogbo ẹ ti jẹ̀mọ́lẹ̀ gbogbo ẹ ti àfà so yíba yín síso gbogbo ẹ ti ó ti bàjẹ́ engine tá a fi ń ṣe program gan engine tí ò tí ò ṣe rádará ní ṣẹ̀tẹ́nà sáwọn yín síso àti microphone náà ní o so ìgbà míì báyìí tán bá tó kálukú wọn bá bẹ̀rẹ̀ àrùn wọn lọ́tọ̀ọ̀tọ̀ báyìí bá bá ṣe ń wò kan sàn ní ní òtún máa gbà so kìíní yẹn ó ti jẹ́ kí nǹkan yìí kó wọn fẹ́ mẹ́hẹ̀ gan ó ṣe ṣe kákàn débi ìjọ mi kọjá sí pé spíkà yẹn lápadà wá sí sí títí títà ní lójú tẹ̀ tápadà wá lọlé ṣẹ̀tí ọ̀dà táwọn ẹ̀yìn sìn so tẹ́yàn bá rí spíkà tá ń lò àtàwọn engine tẹ́yàn ń lò yìí tá ń lò yìí yẹ́mọ̀ pé ah, a so àkàn gbìyànjú láti ṣètọ́lọ́run Allah subhanahu wa ta'ala ni àkàn tiraka ni so nǹkan yìí ò kò bójú mu rárá so a ń rọ àwa tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá tí ó bá rọ̀ lọ́rọ̀ tí ó sì níkàpá láti nà sí ojú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala kí a mọ́ sàlàyé àwọn iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ní abala yìí so abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala kó gbá ní ìbádà wa alaikum salaam نعم hajj tẹ sọ̀rọ̀ náà ẹni tá ṣáájú yẹn fún ṣe àwọn àǹfààní tó ṣe fún yẹn lẹ́yìn tó náà àwọn èyí tó ṣe pàdé bá a jẹ́ pé méjì bá a jẹ́ pé wọ́n á takò àwọn bá a bá ṣáájú ìkókó náà ẹ̀dàpọ̀ ẹni sùúrù jẹ́ ẹni sùúrù jẹ́ náà òun fún rẹ̀. lórí àfáàtà ń sọ̀rọ̀ yìí ìjọba àwọn ọmọ sọ la fi àǹfààní tó ṣe pé yẹn nìkan ọmọ ń concentrate lórí sí ẹ̀dẹ̀kẹ́. jazakumullahu khairan ìbéèrè tí wọ́n béèrè yìí ìbéèrè tí ó dáa ni bó tilẹ̀ jẹ́ sí pé nínú nǹkan tí àlàyé ó sì padà dórí ẹ̀ náà ni ṣùgbọ́n wọ́n ti àtàrà bèèrè ẹ̀ nísìn torí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala lè máa yọ̀ǹda bẹ́ẹ̀ mọ́ so wọ́n ní pé ọ̀rọ̀ nípa maslaha tàǹsọ àǹfààní tí hajjúrù fẹ́ ṣe tàǹsọ yìí wọ́n ní ṣé àǹfààní tí ó fẹ́ ṣe fẹ́ni tàǹsí hajjúrù fún la fẹ́ ní àbí àǹfààní tí ó ṣe fáwùjọ lápapọ̀ so èwo la fẹ́ kì síwájú mẹ́ tó bá yẹ pé hajjúrù yẹn ó ṣàǹfààní fáwùjọ mùsùlùmí yóò ṣàǹfààní fún ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ṣùgbọ́n kò ní sáǹfààní fẹ́ni tí a fẹ́ ṣe fún èwo la fẹ́ tì síwájú ṣé àǹfààní tí ó bá àwùjọ mùsùlùmí la fẹ́ tì síwájú ló pàtàkì ni àbáǹfààní tí ó bá ọlọ́dàn nìkan àbí àǹfààní yóò sáǹfààní fẹ́ nìyẹn kò wá ní sáǹfààní fáwùjọ kí la fẹ́ gbé òun bẹ̀ wọ́n nítorí àwọn tó sábà máa ń pariwo tó sáà tún pariwo pé ọ̀rọ̀ ẹ̀ yóò sáǹfààní yóò sáǹfààní kó ẹwà àǹfààní ẹwà àǹfààní àǹfààní ẹni tá à ń ṣe hajjù àwọn ń sọ nẹ́dẹ̀ ń polongo iná sì gbọ́yé so yé báyìí sí so wọ́n ní ká wúlé dáadáa ṣe rí dára wọn kan tí a ń láti wù dáadáa lóòtọ́ ni o ní mo sọ wípé ṣe rí ẹ́rìkẹ́ mọ́ sọ àwọn masọ́líhù bí mẹ́ta kan mo ní almasọ́líhù hajjuru rẹ̀ àwárí wípé ẹni tá a fẹ́ ṣe hajjúrù fún hajjúrù yóò ní sáǹfàní fún ṣùgbọ́n hajjúrù yóò sáǹfàní fún alìwúmà ẹ̀tí ọ̀nà sáwọn yìí èwo láti síwájú àǹfàní alìwúmà yẹn láti síwájú lórí àǹfàní ọlọ́dàn nìkan nítorí wípé maslaha amma ó wà muqaddama lórí maslaha khassa àǹfàní tí ó bá gbogbo èèyàn ó sàgbà àǹfàní tí ó bá ẹnìkan in fact kódà nítorí àǹfààní gbogbo èèyàn a lè pa ẹnìkan lára nítorí kọ́ bá kó bá igba orí ìdájọ́ ṣẹ̀ríà nìyẹn ẹ̀tí ọ̀nà sáàmà yìí sí so fi jẹ́ pé in tí ṣẹ̀ríà ń wò níbi àǹfààní ni pé kí láǹfààní tí ó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá ọgọ́rẹ̀ èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n a máa gbé lékè àǹfààní tí ó bá bá ẹnìkan tí ó sì kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe bá yìí sí gbogbo àti nǹkan bá ti rí bẹ́ẹ̀ rèé kódà in tó bá rí báyìí rẹ̀ in tó bá rí báyìí lọ́dọ̀ ẹni tó ń rò pé yóò kó bá òun yẹn tó rò pé ká má ṣe ni maslaha fóun yẹn ajẹ́kọ́ pé mafsada gan ni nǹkan yẹn nítorí pé tí maslaha ṣẹrí nínú àwọn almasalihul hakikiya ni pé maslaha rí mafsada rí aburú rí dáadáa rí a wá rí pé dáadáa pọ̀ ju aburú lọ nǹkan yẹn dáadáa ni ẹ̀rí mi gbọ́yé maslahatun hakikiya ni dáadáa ni nǹkan yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé a rí wípé dáadáa àti aburú dọ́gba aburú ní nǹkan dáadáa rí aburú rí àwọn agbẹ́mẹ́yèjì àwọn rí pé nǹkan kan náà ni ẹ gbọ́dọ̀ ṣe aburú ni àbí aburú yẹn ju dáadáa lọ ìgbà wo ni nǹkan máa jẹ́ dáadáa nígbà tí dáadáa bẹ̀ sí ni tó bá pọ̀ ju aburú lọ billahi nínú méjèèjì èwo ni egbe wo ni dáadáa ti pọ̀ sí jù ẹgbẹ́ èèyàn mẹ́wàá ni ká má sọ àlùmọ̀ àbí ṣàríà ó ti maslaha àlùmọ̀ yẹn síwájú títí eléyìí báyìí ó wà nínú hadithu obìnrin tí warapa máa ń gbé lásìkò ànábì sallallahu alaihi warapa ara re sile ó ní ká ọba fóun kí warapa mẹ́gbẹ̀ wọn arábìnrin tó bá jẹ́ kó bá lè ṣe sùúrù lórí wárápá yìí ní kọmọ ẹgbẹ́ ọlọ́bẹ́ àlìjánà lọ́wọ́ bàrí pẹ́lẹ̀ fi rọ́pò fún ọ ó lànẹ́bì tó bá jẹ́ sí pé kí n ṣe sùúrù ní omi wàlìjánà mo gba kí n máa mú wárápá lọ kí n sì fi wàlìjánà sọ̀pẹ́ tó bá yẹ pé wọ́n ni wọ́n yàrí bí afá àrẹ́bì ṣe méjèèjì ò ṣe kó papọ̀ ni má ṣe wárápá mọ́ kí n sì wàlìjánà so àyíká jẹ́ pé wárápá gan ni tẹ̀ ní ṣe ń bá jẹ́nà gan tó bá kúkú wọ bẹ́ẹ̀ obìnrin ní òkè tó bá rí bẹ́ẹ̀ bẹ̀t anẹ́bì ó wá ní bẹ̀t anẹ́bì tí nǹkan yìí ń ṣe mí ara mi máa ń sílẹ̀ bá mi bẹ lọ́wọ́ bá pé tí nǹkan yìí bá ń ṣe mí kọ́lọ̀ mọ́jẹ̀ kára mi máa sílẹ̀ ma anẹ́bì wá bá bẹ lọ́wọ́ bá ìdí báyìí nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣe rí wárápá yẹn tó bá fara dà yóò wà jẹ́nà àbí ẹ̀kọ́ ni tàǹfààní ara ti ẹ̀ nìyẹn ṣùgbọ́n yìí máa sí ara rẹ̀ tí ń sílẹ̀ nígbà tí wárápá bá ń bẹ̀ yẹn tí wárápá bá ń ṣe yẹn kọ́ mọ́ sílẹ̀ mọ́ mọ́síláhà gbogbo èèyàn ni ẹ̀rí pínpà tó fẹ́ bèèrè fún títí tọ̀hún ànábì ní ṣe sùúrù lórí yẹn bẹ̀típa tó dín tó lè kó bá gbogbo èèyàn tó yẹ pé mọ́síláhà gbogbo èèyàn ní ara rẹ̀ mọ́ sílẹ̀ mọ́ ànábì ṣe kíni torí pé mọ́síláhà àmà ni ìyẹn ó wà lórí mọ́síláhà kíni sọ́sọ̀ yóò ṣàǹfààní fún jama musulmi yóò ṣàǹfààní fún ọ̀gọ̀rọ̀ musulmi yóò ṣàǹfààní fàlùwú ma bẹ̀tí yóò padà kó bá ẹni tàn sí ájúrù fún yẹn a ti abala tàlùwú ma yẹn sáájú tẹnìkan ẹ̀sìn yẹn lákọ̀ọ́kọ́ eléyìí tí wọ́n fi parí maslaha almahjur kábẹ́ wo pé kí láǹfààní tí ni nítorí wípé ṣe rí ẹni tí ó tàn ṣe tàn yẹn lódì ó le jó nífẹ̀ẹ́nú tó yẹ pé kò sí bẹ́ẹ̀ sí lè sí ájírù fún tó láyé kò ní kò ní padà agírí ọmọ bá kádẹ̀ kádẹ̀ mú èèyàn tí ó jẹ́ onífẹ̀ẹ́nú àbálágídí kátẹ lọ́rùn kó fi padà sí di òdodo eléyìn ò sí nínú kápá tiwa in nínú kápá tiwa ni pé ká lo òfin ẹ̀sìn tó yẹ ká lò lé àwọn èèyàn lórí ṣùgbọ́n káwọn èèyàn gbà kán tàtàrà báyìí kọ́ lápa lára wọn èyí ò náà pè ní hidayatu tawfiq ọlọ́run ọba lónìí yẹn innaka lan tahdi man ahbabta walakin Allah yahdi man yasha ó lè fèyàn tó bá wù ọ́ mọ̀nà ó sì lè jẹ́ kí dáwà àbí iṣẹ́ ọ̀nà tí ṣẹ̀rí àbá gbé kalẹ̀ pé kò fi báyàn kan lò ìwọ kọ́ ló lè jẹ́ kó lapa lórí ẹniyàn torí pé kò sí bó ṣe ṣe tó bá fẹ́ kó lapa lórí òun ni tí ó bá fẹ́ kó lapa yọ́ mọ̀lá gidi náà ni so in tó ò ní kápá lòun òyìn pé ó dìgbà tó bá tó sáǹfà ní fún ó ní kápá rẹ̀ ẹjọ́ náà sábà ní sí torí pé o ní kápá lórí ẹ̀mí rẹ̀ láti jẹ́ kí nǹkan òun lápá lára rẹ̀ túláàsì ok ní síkáwà sọ pé torí pé tí dáwà bá ti ní sáǹfàní fáwọn èèyàn náà ká má ṣe mọ́ ìwọ ọlọ́kàn máa ṣe dáwà ní o lè jẹ́ kó lápá lára so in tó máa ń bá tó fi ń lápá lára ẹlòmíì tí wa àti bọ́mọ wa sí kí wá fi parí ẹ̀ ìfẹ́sọ̀ yìí tẹ́lẹ̀ mo rántí ni kéréké bóyá mo fi pamọ́ bẹ̀tí mo ìṣẹ̀ rántí sí ni ẹ wo àwọn ẹ̀rí tán máa mú wá àwọn Abdullahi ibn Ubay ibn Salul àtàwọn munafiqun tí ànábì ò sí hajjúrù fún kéèsé nítorí àǹfààní tara ti wọn nítorí àǹfààní àlùmọ̀ ni nítorí pé àwọn eléyìí kánù sádẹ̀tàn mọ̀tọ̀ín sẹ́kẹ́mọ̀ kàálẹ̀ kà pé olórí ni wọ́n táwọn èèyàn tẹ̀lé láwùjọ tánà ibá sí hajjúrù fún wọn yóò kó bá ní Madina hajjúrù èèyàn kan yóò wà kó bá orí tọ́pọ̀ ẹ̀rí gbọ́yé hajjúrú èèyàn kan àǹfàní ta fẹ́ rí láàrin èèyàn kan rèé pé ká sí hajjúrú fún àǹfàní ẹ̀sìn ni bẹ̀jọ́ padà mọ́sára tí ó padà fà ní pé yóò padà sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù yóò sì padà kó bá dáwà arẹ́bìsọ́lọ́sọ́lá wá rọ̀já àjá níbu àmà lórí kíni lórí mọ́sára kọ́sọ̀ ẹ̀rí mi gbọ́yé so mo sọ wípé tí mọ́sára bá fi lè pọ̀ ju mọ́sára lọ kò sí kí nǹkan yẹ ṣe mọ́sára mọ́ tó bá fi lè pọ̀ ju maslaha lọ nítorí pé maslaha tí ó wà níbi maslaha kí wọ́n yan Abdullahi ibn Ubay ibn Salul ní òdì maslaha tí ó tara bẹ̀ jáde pọ̀ ju maslaha táàrí bí òun yẹn àjẹ́bẹ́ kágbàgbé ti ẹnìkan káfi la orí tọ́pọ̀ ẹ̀tí ọ̀nà sábà yìí sì nǹkan yẹn lànàbí wo òun làwọn èèyàn gbóyé níbi yẹn lẹ́sọ pé nígbà tí ó sàǹfààní fún Abdullahi ibn Ubay ibn Salul Abdullahi ibn Ubay yóò wá sàǹfààní fún mùnáfìkì <laughs> tó ẹgbó kú ó padà kú nípò mùnáfìkì náà ní ìwò lè sàǹfàní fún tẹ́lẹ̀ kéèsè tí àlànàbì ń wò nítorí àwọn èèyàn tí wọ́n so máa dìgbàndìgbàn àmà lànàbì sallallahu alaihi wasallam ń wò ẹ̀tí ọ̀nà sáà sòkọ́lọ̀ ọ̀bà kọ́dà ń kó sànúwà ilé ìlàwọn maslaha àbí so inshallah kẹrí mo kàn fi dáhùn inshallah tó bá di ìgbà tí a tẹ ọ̀rọ̀ maslaha àti mafsada lé lórí ọ̀rọ̀ hajjuru gbogbo ilé ni agbèyẹ̀wò inshallah karim so kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó dáhùn kó sọ wà dìgbà náà lọ subhanaka allahumma hamdik ashhadu an la ilaha